ìgboro ti di àkùrẹ́ kẹ̀kẹ́ okùn tún lára pẹ́kẹ́ ní. ìlú kan gógó òkú pọ̀. àwọn ni wọ́n lè dọ́rù ìwà yìí wò. ó dàbí ni pé wọ́n ń pè mí níbi kan. lọ́la ìpolówó ẹnu ara ìpè fún. irú wọn wọ́n ti jẹ gbèsè lé wọn. abọ́ bàtà burúkú sẹ́nu ọ̀nà wọn o gbọ́dọ̀ dìde mi tó wà. gbọ́nà ta ni wọ arákùnrin yìí gan tó ń dún màwúrú màwúrú mọ́ wa. yàláyà bam. mo mọ̀ pé mi ni mo payá mi. fadéra ọmọ mi ló fọ ara rẹ̀ payá rẹ̀. but ẹran lílé yìí náà. ọba màkà ọmọ ṣe o torí o ti dá pamọ́ ọ lọ́wọ́. Coming soon on Yorubawood.